òótọ́ nǹkan tó ṣẹlẹ̀ gbọ́ngàn ní kẹsàn án mo ti wà ń tà látẹ̀kàn mo dẹ̀ ń bi everybody pé ẹjọ́ àbúrò mi dà ló ṣe ibo ló wà wọ́n ní kí ní sùúrù ẹjọ́ ẹ wojú mi èmi lẹ́gbọ́n ẹ̀. àbíkẹ́ èmi ni mo fún lóyún. tó o bá ti fẹ́ ṣe aṣẹ́wó tó o fẹ́ ṣe aṣẹ́wó òṣì èèyàn má gbẹ̀yẹ̀ débi tó o fẹ́ máa rìnrìn kùnrin tó wálé ayé ẹ̀ wá rìn má gbẹ̀ débi o. uncle dimeji meji dey my boyfriend. will you keep quiet. ọkàn tàbí dé kẹrù ọmọ bí tó ń lọ sọ́wọ́ abọ́sẹ̀sẹ̀ títí ọkàn mọ̀rìn káàkiri ọmọrìn káàkiri. ẹ dákun bó lọ́rọ̀ owó sókàwé tó ṣe á dílé báyìí. bóyá ní àjà pé àbúrò yìí ni. oyún ah tí wọ́n ti máa débi oyún. pẹ̀rọ àbí bàbá ti ṣàlàyé fún mi ná. rẹ́gùn tí wàá fẹ́ yé mi báyìí kí ló tó fi lu boyfriend fún nǹkan tó ń fẹ́ lù mí fún mi gangan gangan àbí ṣé nàfikọ́ fine boy ọmọ tó mú wálé kó tó ní wálé kò sún o a sùn mọ́jú mọ́. ẹ sùn mọ́jú báwo kí n gbà tẹ́jẹ́ pé wọ́n mílíọ̀nù bọ̀ sí wá sádùúgbò sọ́ọ́ sọ lọ́dẹ ni. what. ọmọ o ọmọ o ọmọ nìyí. ọmọ nìyí ọmọ ní dá o ọmọ làṣọ ọmọ nìyí o ọmọ ní jẹ. kí ló ń sọ ọmọ kan tó fi jọlẹ̀.

ẹ̀yin ní làákàyè jẹ́ kẹ́ mọ̀kọ́ tẹ́ ń ṣe mò ń bọ̀ wá bá yín ṣe ti gbọ́. ẹ ẹ ẹ tún mẹ́nu àbí mò ń bọ̀ wá bá yín mò ń bọ̀ wá bá yín. mo ti wà lókè mo tún ti lọ tì wọ́n lórí fọ́ ní skul ṣé nǹkan tí mo sọ pé kò lọ ṣe ní skul nìyẹn ẹ o kàn mọ ọmọ ọlọ́mọ kàn ṣí yàmàyàmà ẹ. èmi kọ́ ni mo ti ṣubú. ìwọ kọ́ ló ti ṣubú ta ló ti ṣubú. òun àti rẹ̀mílẹ́kún lọ́jọ́ rẹ̀mílẹ́kún ló ti. o tún fẹ́ máa wá àwíjàre àbí àwíjàre kí ló wà lẹ́nu ẹ̀ pẹ̀lú nǹkan tí mo fojú mi rí yẹn o kàn mọ ọmọ ọlọ́mọ o kàn ṣe ṣìkàṣìkà ẹ̀mílẹ́kùn ló ti ṣubú ẹ̀mílẹ́kùn ló ti ṣubú. ẹ̀mílẹ́kùn ló ti ṣubú wọ ẹnu ẹ̀bí ẹnu rẹ̀ mi ó ṣẹ́ni yàmáyàmá ẹ̀mílẹ́kùn ló ti ṣubú àbí by the way kí ni nǹkan tó dàwọ àti ọmọ Samuel yẹn pọ̀ ṣé mo rán ẹ pé kó lọ sọ̀rọ̀ ẹ ní skul àbí mo rán ẹ pé kó lọ jà ní skul tó lọ mọ́mọ́ lọ́mọ tó lọ ti ṣubú tó lọ tó lọ ṣe léṣe bẹ́ẹ̀ yẹn wọ́n kò sí nǹkan tó kàn mí o owó tí mo ná lórí ọmọ yìí gbogbo ẹ̀ ni mo máa gbà lọ́wọ́ ẹ̀ mi ò mọṣẹ́ tó fẹ́ ṣí o gbogbo owó tí mo ń ná lórí ọmọ Samuel yẹn pátápátá ló máa dá padà fún mi o ìbá àwọn kó lọ ṣiṣẹ́ bíríkìlà ò bá lọ bá wọn ṣiṣẹ́ bírísopó kó lọ ṣiṣẹ́ akógọ́ta torí tó bá ní lọ ṣiṣẹ́ ní ìsìnkú lọ máa ṣe dírẹ́fà irú ọmọ wo ni wọ́n fẹ́ yà ibo ló ti já wa ẹ wo o ò lè jẹ́ ọmọ wàhálà fèmí tó bá máa jẹ́ ọmọ wàhálà wà lọ jẹ́ ọmọ wàhálà fún bàbá ẹ̀ tó bá dẹ̀ máa tó bá mọ̀ wípé o fẹ́ fi wàhálà pààyàn bàbá ẹ̀ ló máa lọ fi wàhálà pa àti yẹ́ ẹ̀ tó tó ti tó ti rìnrìn òṣì lọ tí òbójú wẹ̀yìn tó pé tó tójú ya bí agbá yẹn kí ló tún dúró mú kí ló tún fẹ́ kí ló tún fẹ́ kí tún sọ fún ẹ ó dìgbà tí bá bú ẹ mọ́lẹ̀ tí bá ṣe ẹ́ chikachika bí get out ọmọ burúkú. Samuel pẹ̀lẹ́ um, ṣé um, àwọn tá a rán sọ́dọ̀ yìí ṣọ́ọ́ ṣiṣẹ́ tuntun àbí kan fún ẹ ìwọ náà rọra máa ṣe nípa rọra máa hági o kí ló fa e, ìfàkájà láàrin ìwà àti ọ̀kẹ́ tó di gbogbo eléyìí tó lè tó lè. sá ọ̀kẹ́ kọ̀ rẹ̀mí lẹ́kún ló tì mí ṣubú sá. bí a tọrọ wọn jọ ń gbé ta lẹ́yìn tó tiẹ̀ ṣubú ọ̀gàn. rẹ̀mí lẹ́kún ni sá rẹ̀mí lẹ́kún ló tiẹ̀ ṣubú kò kí ṣọ̀kẹ́ kò dẹ́ ṣe pé bóyá ọkọ̀ ẹ̀yìn yóò mọ ẹ tó tiẹ̀. rárá sá o lọ́jọ́ yẹn tíjà wa ní pé ká submit notes mo wá rí èmi lẹ́kún ó mú nóòtù ọ̀kẹ́ wá lọ sọ́ọ̀nù mo wá rí ìwé yẹn ní ibi tó sọ́ọ̀nù sí mo wá mú wá lọ bá pé kí ló dé máa sọ ìwé yẹn nù àwọn yellow as fat àwọn yellow as in yẹn àwọn yẹn náà ló wà ní. òjòrò ló wà ní. òjòrò wà nínú ẹ̀. òjòrò wà yọ̀ wọ́n á ti fi dáhùn fún àkókò ìjọba. báwo báwo ló kìí tó sọ yìí. ok Rẹ̀mílẹ́kún mọ̀ mọ̀. Rẹ̀mílẹ́kún. bíbí báyìí wá báyìí wá ti ta pa òbí ìbọn. kí ló ṣẹlẹ̀ gan-an tó dẹ̀ ń pariwo bí olórí ẹbí àwọn òdì. Samuel ti dé ó dẹ̀ ti wà ní principal's office báyìí báyìí. Samuel wà ń bọ̀ principal's office of course. ah àgbàdo orúkọ mi bàjẹ́ àgbà tó jẹ́ kórúkọ mi nínú ilé ìwé yìí. wọ́n ah! gbẹ́rù òṣìṣẹ́ ọ̀jà rẹ̀ nǹkan tá a bá máa ṣe sí ni kò jẹ́ káàró kò ní gbó ajá. èmi lèmi gbó ajá bá mi ṣé ọkọ tó sọ ṣáà. Ah, principal ti ń pè yín sálẹ̀, ó ń pè yín. Má ṣe bẹ́ẹ̀ mọ́ kò dáa, ẹni tó ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ilé wa, ó mọ́ tán ni o. Ó ń pè yín ẹ mi nísìn. Èmi àbọ̀ òun. Ẹ̀yin méjì ni. Kí ìbàjẹ́ ìdíje ó ti ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin méjì ah, ẹ. Ẹ fi wàhálà.

mo sì lọ. Ya bọ́ sílẹ̀ bọ́ sílẹ̀ lọ́tì. Ya bọ́. Kí ló bá dé lára ẹ̀? all for today. Well, I'll meet next class, no? Where is this our next meeting date? Yes, sir. Okay. Assignment to me. It's very compulsory you do it. Yes, sir. Ẹni tó bá ṣe, ó máa dúgun yín o. Ṣé bọ́ọ̀dù mo sọ fún? Ẹni tó bá ṣe kó ṣe kí ni? Olórí. Ṣé àfọlọ́ To meet you on All right, sir. Thank you, sir. Enjoy the kí ló ṣe. rẹ̀mílẹ́kún ló tì mí jù. rẹ̀mílẹ́kún okun ẹ̀ ó tiẹ̀ ṣubú. ilé wo lè máa ń ṣe tẹ̀ fi máa ń ṣe ẹran ṣe báyìí ló wá fẹ́ lórí báyìí ló tún kan lápá. ìgbà ló dé last. two weeks ni sir. àwọn ta ló wá mọ̀ so are you aware of that two weeks ago ṣé pípa ti gbọ́n ti gbọ́n pẹ̀ṣá. ọdọ ọdọ mo ti mọ. ọdọ mo ti ń bọ̀ kí n máa bá rẹ pa go to your class. Yeah bóyá tó lè ṣe rí. eléyìí yóò dùn báyìí. gbé dání yẹn béèrè lọ́wọ́ ẹ̀ béèrè lọ́wọ́ kúlà tó gbé dání. olóògùn fẹ́ràn mo gbóúnjẹ sínú kúlà yìí náà mo lè kíchìn gan mo pè sí báwo ló ṣe dé ibà yìí. wo èmi ti dá oúnjẹ yìí wọ́n ti dá mi lẹ́sẹ̀ kan tó fẹ́ ṣe. báwo ló ṣe ń ṣe báyìí rẹ̀ lẹ́kùn. báwo ṣe ṣe ó yà sọ fún mi mo ṣe bí òpònú àbí èmi ṣe bí òpònú àbí. but ó mú torí gbúra àlejò ọlọ́sàn yìí tó ń jẹ tá a máa jẹ lọ́sùn la gbélé síbẹ̀ tá a bá jẹ láàrọ̀ pé kò tá a máa jẹ lọ́sùn ń jẹ tí wọ́n á mú tí wọ́n á dànù. wọ́n ní ọ̀pọ̀ yẹn ṣe yóò kó dá báyìí kí ló fẹ́ kó mọ́mù náà jẹ́ sí i. padà wá mi ta ni kò bẹ̀rẹ̀ kókìlà tó gbé síbẹ̀. ṣé bí wọ́n lọ gbé síbẹ̀. kó lọ kó bá kí n kó gbé kó lọ sí kíchìn fún mi ṣé bí mo gbé síbẹ̀. kò èdè dúró náà kí ni ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. oúnjẹ ṣòro ó ti rẹ̀ mí báwo ṣe ń ṣe báyìí. ògùnlẹ̀ náà lè sọ̀rọ̀. lọ́kùnrin láyà jẹ má pariwo má jẹun gbàgbé n fẹ́ máa jẹ́ lóúnjẹ ní ìgbóúnjẹ wà o mọ ẹ̀kọ́ tí mo. ìwọ ó tó sọ̀rọ̀ ṣé ló dé sọ̀rọ̀ alágbèéká ó mú ọkọ tí yóò rí i ó sì ní ìmọ̀ kókó náà ní ẹ̀tọ́ ọmọ àdúgbò ọmọ nínú ilé ìbáyìí. àdé rí abẹ́ òun wo wo ayé mi ti rẹ̀ lọ́kọ̀ mi ti ń pàṣẹ mo fẹ́ ká máa fẹ́ra ká máa fẹ́ra. kí ló sọ́nsìn. yàtẹ̀ ṣé ọlárẹ̀mí ló kọ nǹkan tó sọ́nsìn fún ẹ ní àbí ọdúnládé adékọ́lá sórí tí mo bá ń gbà ẹ̀ tí mo bá ń gbà ẹ̀ ọpọlọ ò ní pé mọ́ irú irú ìwọ yìí gbogbo kìíní dáńkú tó orí kún tàbí ọwọ́ aṣọ yìí o wọ́n ṣe wá ètò ọ̀pọ̀ tó fi ṣọ́ọ̀kì mọ́tò ó lè po two feet irú wọ ìwọlẹ́gbẹ̀ẹ́ tèmi wọ́n kìíní burúkú bára dáńkú yìí olóúnjẹ ìwọ olóúnjẹ òṣì ṣe ó ọ̀rọ̀ kó tó sọ ni ó ọkọ̀ jókòó kó ṣàgbékalẹ̀ pé ọmọ tí mo fẹ́ lọ bá yòókì ni máa bá lẹ́nu irú wọ tí wọ́n tẹ̀ wá fẹ́ fẹ́ yàn nínú kíláàsì àpé mo fẹ́ fẹ́ ó mú kí n fẹ́ yàn irú ọ̀fẹ́ tó mọ̀wé yẹn máa fẹ́ kò kí n ṣe irú wọ rádaràda kí ní burúkú bàrà gbẹ̀ yìí irú ìwọ kínní bó ṣe rí olóúnjẹ lolóúnjẹ òṣì ìwọ irú ìwọ sí èmi kó wá jẹ mí pa kó kó kó. ẹ ń sọ bẹ́ẹ̀ lọ. èwo la rí owó rẹ̀ kú wèrè gan. ẹ ń sọ bẹ́ẹ̀ orí kí máa yàtọ̀ kọ́ kí ni kí ni kọ́kọ́ fi lòdì kí ni kọ́kọ́ kọ́ ni owó rẹ̀ ló bẹ̀rẹ̀ kí ni kí ni o lè àtakò o lè àtakò gbígbé kiri kí ló àbẹ̀ o tako ní ìlú náà bẹ̀rẹ̀ ní ìlú bẹ́ẹ̀ náà lẹ́tọ̀ọ́ náà mo lè kọ́lé mo pàdé ní mo rí bẹ́ẹ̀ mo lè kọ́lé tako òsì bó ìwà tí o bá ìdòdó àtọwọ́ ẹ̀mí pẹ̀fọ́ tó bá kọlà o ò lóyún náà o lè ṣàkó ṣàkó ṣàkó ṣàkó ṣàkó lẹ́yìn àná wọ́n ní ìdàgbà tó lẹ́yìn àdúgbò o bá ìdòdó bá kọlà ìjàkó o ṣàkó ṣàkó oṣù. kò sí wàhálà sọ́yìn gbogbo sọ yìí principal ma. ẹ ẹ sọ fún mi principal ma kí ni kí ni bọ̀ tó bá fún ọ tó fún ọ tí bá wà ẹ̀kọ́ tí bá wà ẹ̀kọ́ Olha pro olho, olha pro olho, olha pro olho. Ih! Esse barulho. Ah! Uh! sá lọ ní sùúrù. ibo ló wọ́n mi lọ́gọ́ Rashid mo fẹ́ rẹ mo ṣe mo fẹ́ rẹ mo fẹ́ kó ṣe pẹ̀lú láì tiẹ̀ sílẹ̀ pẹ̀lú ṣe tí mo fẹ́ rẹ o kó láì tiẹ̀ sílẹ̀ má ṣe yàmàyàmà pẹ̀lú ṣe tí mo fẹ́ rẹ o. pẹ̀lú ẹ̀ṣọ́ àwọn mi gbogbo bẹ́ẹ̀ ṣe nǹkan tí mo fẹ́ gbé fún ẹ̀ gbọ́ ṣé o rí nkúlá yìí oúnjẹ ló wà nínú ẹ̀ Rasheed kó bá mi gbé fọ́ọ̀kẹ̀ ni mo ní kó gbé e fún Rasheed ó gbúdọ̀ jẹ oúnjẹ yìí o kí ló dé. ìyá ọ̀rọ̀ tó wà lẹ́yìn. bóyá o Rasheed ó ti tó ó ti tó Rasheed ó ti tó kó bò ọ̀kẹ́ ni kó gbé e fún o. kò ṣe bá gbàgbé ilé ìfọ́kẹ̀. kí ló dé ọkẹ ni kò gbé e fún. tiwa tẹjọ jà. nǹkan tí mo bá ń rán ẹni kò ṣe. Ah, Rasheed mo mọ̀ pé jẹun kò kú. jẹun ò lẹ́ẹ̀kan sí lódò wà bẹ́ẹ̀ o. má wò mọ ẹ o fẹ́ rọ sí. gbogbo ẹ̀ ló wà ń bẹ ah. ilẹ̀ gbogbo ẹ̀ ṣáàbò síbẹ̀. ọ̀kẹ́ ni kò gbé fún Rasheed ó ò gbúdọ̀ jẹ́ o Rasheed ó ò gbúdọ̀ jẹ́ o. ẹ ṣé báyìí mo máa gbé lọ fọ́ọ̀kẹ́. má wọlé má pẹ́ láyé lọ. kó dẹ̀ méjì ọ̀pẹ́ kó sẹ́ni bòdì tó rí Rasheed gbé. Rasheed Rasheed. Rashid ó hmm? gbúdọ̀ jẹ́ o ó gbúdọ̀ jẹ́ o Rashid ó gbúdọ̀ jẹ́ o hmm. tó bá ti dọ̀la má bẹ́ẹ̀ gbé. wàá gbé tèmi wá o wàá gbé tèmi wá o ó gbúdọ̀ jẹ́ o fúlàmì jì bẹ́ẹ̀mi nìkan ah! wàá gbé bọ́ọ̀kẹ́. Ah! abẹ́mi ti gbé bọ́ọ̀kẹ́ dada ah! gbogbo gbogbo ìlú àmì ẹgbẹ́ wàá gbé bọ́ọ̀kẹ́ èmi gọ́ ọ èmi ti ní ìjẹun kúrò lẹ́gọ̀ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàá gbé lẹ́gọ̀ọ́ kẹ́.

lẹ́yìn tọ́ílẹ̀tì ló ti ń jẹun. kí ló kún ẹ ibi tó wà mo ti lè jẹun. besides kúlà rẹ̀ lẹ́kùn ní lọ́wọ́ ẹ̀ kí ló ń ṣe lọ́wọ́ ẹ̀. ṣé wọn ló kúlà ni òun ló gbé fún mi. kò sí wàhálà àjọ máa jẹ náà ni. ẹjọ máa jẹ kí ni. àjọ máa jó jẹ ráṣì. má torí bọ. lọ́wọ́ dọ̀dọ̀ máa kúkú fi o. wò ó àjọ máa jẹ lẹ́yìn ni. a àjẹ àjẹ ha oúnjẹ ti bá yí ẹ jẹ. bàbá ó àgbẹ̀ ti bá yí jẹ lọ́jẹ̀ kò sí ó dà máa lọ. rasheed lẹ́yìn toilet. ilé kọ́ ìtọ́ àlọ́ ti jẹun. lẹ́yìn toilet. ó ní oṣù lọ́ba mi jẹ́ wọ́n ní nǹkan kúkú mú sí. hope everybody is rising. yes sir. Under the types of letters, we have one former letters. Yes, exam. Yes. I have to go to the toilet. All right, go. But I'll not wait for you. Two. Under the formal letter. Formal letters are written officially. What did I say? They are written officially either as invitation or application and one of the features of this formal letter is it contains two word addresses your address the writer and where you are writing it to are you with me. yes sir. so i so i said. yes. is it alright. Ah, i don't know. I will not tolerate any nonsense from this class. What's wrong with him? That boy must be careful. Hello, Abia. Ṣé mi ò gbọ́ náà bí? <laughs> Ọmọ ìpín lọ́bẹ̀ bí yàgbẹ́ sára ni. ẹ́ẹ́ ìwọ ni wà á tálẹ̀ sọkùnrin bàbá tóbi kọ́ okay do you realize I'm talking to your senior. senior where wẹ̀rẹ̀ wọ kó o dàbí jọ. the writer's address and the what the person what is it again. I want to urinate. sit down and urinate there nobody is going out till I finish this class. You have your words the writer's address and to whom it is being addressed after this girl nobody else is going out go now i told you your address. sínú aṣíkí I should yín. èwo ni bẹ́ẹ̀ ni fún mi lè omi. o ní gúgù ni àbọ̀ òkè sínú ẹ̀mú jẹ́ kó jù kúrò mi jáde. sínú 啊！ With. tí ò bá sá sóbi á dá onítàn ìwọ ti wá gbàgbé wípé ẹni tó gbin ọgbọ̀n ọkà tó ní ẹgbẹ̀rún lòún gbìn tó bá jẹ ìgbà òtítọ́ tán á ṣẹ́kù ẹgbẹ̀rún ìrọ́lẹ̀ ọ̀tá pàṣókè dèní ẹ tó ń ṣe bóyá kò sẹ́ni tó rí hmm. well done àṣírí ẹ ti tú ó fẹ́ pa mí ó fẹ́ pa mí àbí. Rẹ̀mílẹ́kún pípa bíi ti bá o mi ò mọ̀ kọ́. ó mọ́ kí ni will you stop pretending? ṣé ìwọ sọ pé o ò rí bí Rasheed ṣe ń pọ́jù ní school àbí o mọ̀ pé oúnjẹ mi ni Rasheed tell me oh my boy oúnjẹ mi ló jẹ o ò lè yí òkè ó náà fẹ́ good máa make sure gbogbo nǹkan tó ṣe pátápátá gbogbo nǹkan tó sì sílẹ̀ fi jóná gbogbo ẹ̀ pátá ni màá sọ fún mọ́mí tó bá dé. rẹmi jọ Emilekun, mi ò mọ̀ kankan nípa. Will you stop pretending? Cut the pretense. Oh, máa kankan nípa. Ok, sọ fún mi. Ta me. máa ń ṣe oúnjẹ fún mi? Ni mo ṣe. Tó o wá sọ fún mi pé o mọ̀ kankan nípa ẹ̀. Ó yá sọ fún mi báwo ló ṣe jẹ́. Tó o bá mọ̀ kankan nípa ẹ̀, báwo ló ṣe jẹ́? Emilekun, èmi kọ́ mi ò mọ̀ kankan nípa ẹ̀ kí mo fẹ́ kú. O ò mọ̀ kankan nípa ẹ̀. Ẹ ṣé ààrẹ ṣé mo sọ fún ọmọ kankan ni nígbà mm. tí mọ́mì mi bá dé wàá ṣàlàyé fún wọn nǹkan tó bí lórí ẹ̀ máa ẹ má jẹ́ kí mọ́mì lọ àmọ́ kankan ń pa ẹ̀. ọlẹ́kùn please jọ̀mọ́ yẹ kí mi gbọ́ nǹkan tó bá fẹ́ kí n ṣe máa ṣe please. nǹkan tó bá tí mo bá fẹ́ ló máa ṣe good ok mi ò ní sọ fún mọ́mì but on one condition wàá gbé báàgì mi lọ sí school for good one month àbí yóò lè ṣe máa ṣe máa ṣe ń bọ mí kọ́ pẹ̀rẹ̀ mi lẹ́kùn. ó mọ kọ́kọ́ nípa ẹ̀. but nínú mi mọ kọ́ pa ẹ̀. wo bó ṣe ṣe ọmọ ọlọ́mọ sódà o wo bó ṣe ṣe ọmọ ọlọ́mọ ó bó ṣe ṣọmọ lọ́mọ ó dẹ̀ ń pẹ́ aláàbíàmọ́ ṣódà o ó bó ṣe ṣọmọ lọ́mọ láyé dá kò má má sẹ́dá tó mọ̀ la kò má sẹ́dá. ẹni àkọ́kọ́ tí mo kọjá yìí jẹ́ Mr. Abayo Mr. Abayo ẹ mọ̀ pé Mr. Abayo fábìlì mi báyìí. báyìí mr arúgbó rẹ̀ kó má ju mr àpàrọ̀ lọ. náà ẹ ti mọ abíyájà ní ìsìn dédé mo fún mr àwọn arúgbó kẹ̀kẹ́kẹ̀kẹ̀. màá fún wa ọ̀rọ̀ ọ̀gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti máa ṣe wá sí ọ̀rọ̀ tó tẹ́lẹ̀ náà yìí. mrs ẹ̀rùn adókè ọ̀tẹ́yà báyìí mrs adókè lọ́wọ́ mrs adókè wọ́n sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ tó yóò pọ́ káàkiri báyìí. kí ni. nígbà tí mo parí iṣẹ́ tí mo mì ní kí n ṣe mo dẹ̀ ń pé táìmù ti lọ tí bá ní kí n máa kí n dúró lé táìmù máa lọ nà. ẹ kí ló wá pọ̀ mí pẹ̀lú iṣẹ́ tó ṣe nílé kí ló pọ̀ mí pẹ̀lú iye tó bá yẹ kí báàgì mi tutù nígbà tó ń gbé báàgì ìbọn ọmọ pé ó yẹ kó tọ́jú báàgì mi tí wọn kò fi ní ṣe òun wá yẹ kó jòkó báàgì mi tán òun wá gbé bọ̀ ní sùkúl ṣé bí mo ṣe máa lọ báàgì ẹ lélẹ́yìí ṣé wọ́n tó fún ọlọ́pàá lórí ni ọpọlọ lórí èkó sọ fún ẹ pé ẹ kò protect báàgì mi òun wá gbé bọ̀ ní sùkúl ẹ̀ dúró náà ṣé mo kó báyìí ṣé mi mọ kó bàbá mo ní kí bàbá ẹ sá lọ ni ṣé mo ní kí bàbá ẹ rìn lọ ni tó wá ní ojú ẹ òun jẹ́ kí bàbá mi tutù mọ́ mi rẹ níṣẹ́ òun á jẹ́ kí bàbá òun gbé bàbá mi bọ̀ nínú òjò bẹ́ẹ̀. ṣé bá tó gbọ́ ẹ̀mí máa lò ní sílé mi. lórí tèmi ló ti ṣe. bàbá mi bàbá mi bàbá mi ìgbà tí bàbá mi kọ́ kí n fi lè fi ẹ̀ èmi lẹ́kù. èmi lẹ́kù kí tiẹ̀ ló máa ṣe ẹ̀ ah! kí ló máa ṣe ẹ̀ náà ah! ah! gbogbo nǹkan tiẹ̀ báyìí

rasheed dúró náà pẹ̀lẹ́ báwo la rẹ ṣé sílẹ̀ lè dúró wá sí sinmi àtijọ́ yìí. kí ló dé kan náà ṣèbí tí ajá bá lé ẹranko títí tí ò rí mú á fi lẹ̀ tó ló kí ni bá lè dé títí tí ò bá á jẹ́ ìlẹ́yìn ẹ̀rú kí ló bá mi fún. ìwọ ti gbàgbé pé ẹni tẹ́lẹ̀ dùn ò pa kò sẹ́ tó lè pa ìwọ ti ògùn àgbẹ̀ sínú oúnjẹ fọ́kẹ́ nítorí pé ò fẹ́ rí mi yẹn látọ̀ láì sọ fẹ́mi tẹ́mi fi jẹ oúnjẹ yẹn ah èèyàn burúkú ni ẹ gbọ́dọ̀ ká ní mo ṣe jẹ oúnjẹ yẹn epo àṣẹyìndè wá gbé yẹn pé ọmọ mi kọ́ kí ni wàá sọ. ó lè ní ẹ àìlè mo ló kúrò lọ́pàá epo àṣẹyìndè fún ọmọ nígbà tí ọmọ ìjà ẹ tí ó rí èkùnrin lẹ́nu ìwọ tó gbèjẹ kí ewu ju ẹ tó rí pákí lẹ́nu pápẹ́ tó gbèjẹ báwo lọ́mọ ẹranko ò ṣe nílò èrè lórí iná tó o bá kú ó kú gbé nìyẹn ajẹ́ wípé àtẹnujẹ ló ṣekú pa ẹ́ olùlé oṣù. wọ́n ní lọ wọ́n o? mi ò fẹ́ rí ọmọ láéláé kàkà níbi má dọ̀dọ̀ ni wọ́n ìwé èèyàn burúkú apàyàn lé apàyàn lé apàyàn. ayé wa ni tẹ pẹ̀lú ọ̀fẹ́ kí ọmọ ní kò jẹ́ oúnjẹ tó fi jẹ tó bá ní mo fẹ́ pa ẹ́. orí mi lẹ́nu sọ̀rọ̀ ìwé èèyàn burúkú ẹ tó bá yà lọ́ọ̀ rẹ̀ yàn ṣé yóò ní wáyé. gbogbo nǹkan lọ́fẹ́ fi jù ẹ lọ gbogbo ọ̀nà ló fi jù ẹ lọ ó ò mọ̀wé tó ó ò mọ̀ tó kò sẹ́ tó fẹ́ lọ rárá kíláàsì ìwé èèyàn burúkú yìí àwa fi ká èrì ìwọ náà fi ẹ ṣe kíláàsì kàtì ṣé kíláàsì ọ̀yìn tó sí ẹ ní ìwọ tó mọ̀ nǹkan lẹ má jẹ́ kí rẹ́rẹ́ mọ ìwé ìjọ burúkú apayọ yìí. ìgbà wo ni òṣìṣẹ́ ọ̀gá. lọ́sàbí kọ́ jẹ́ kí n rí ẹ. gbogbo èèyàn burúkú ló ṣe rí ó yàn án. ẹni wọ́n ti ṣòro ayé ẹ̀yọ́ wọn ló ń jẹ́ tó fi jẹ́ yìí. ayé wọn ti ṣe wọn. tó wá ní ọkọ̀ ògùn yàgbẹ́ sínú ẹ̀. ẹ máa yan burúkú eléyìí. list àwọn ọmọ class ń mú orúkọ àwọn ọmọ tó ń lọ sí excursion mi ò lórúkọ ẹ ń bẹ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe é mi ò nílé lọ ní sà. kí ni problem ẹ. wọn ò fún mi lówó ní sà. no wonder wọn wò náà pé ọmọ tọ̀mí wá yẹn tábà para ni ọ̀yà dẹ́n ọmọ pẹlẹbẹ kan bá ìyàbọ̀ àbí kí ni wọ́n ń pè yẹn dẹ́n ni wọ́ lẹ́ẹ̀ ìsanwó nínú kíláàsì ẹ ṣé kò ń wọ́ kó Oh wù mí Oh, the wọn ò But we have more lé bọ́ ó you have more experience you gain more exposure and those are the little things to manage. ń potential kí potentials ọmọ develop But you, tó bá rẹ́ni tó fún ẹ lówó ṣọ́ máa jẹ́ kó lọ láti lé ọ máa jẹ́ because you're a good boy you are one of my boys that I know pé in Bali. at least in Bali, bá lè that for you, eh you have a brighter future. wọ́n máa jẹ́ kó lọ consider consider you don so tó bá ti di ọjọ́ yẹn gbé bàgẹ́ kó máa bọ̀ ọ̀kẹ́ mi that's my boy God bless you Thanks, you can you can take your leave. Thanks, sir. ó bá mi kí mọ́mì tó bá délé ọmọ dáadáa dẹ̀ lọ́mọ yìí this is it àwọn ọmọ tó bí wọn kàn mọ́ value ọmọ tán bí the boy is just a good boy. ẹ̀wọ̀n ẹja lọ lé jàre. Okay. Okay, wait now. Okay, wait, I'm talking to you. And I want an explanation. Larry, please. Let me be. No, I won't. Nítorí tó bá nídìí, ológì ni ò ní ṣe bí ọ̀bọ, aláwọ̀ ò ní paramọ́lẹ̀ igun ló kó lè fohùn bí egun igun ló kó lè fohùn bí egun omi ni o sì ní fohùn bí ẹmọ ọkọ so you need to respect what is wearing this bag to me. it's been what now. this bag of course. alára kò lára ń rò ó olóńgbò àìsù ó gbà ẹ̀wò did I complain to you please mind yourself and your business. okay okay wait now. ọdẹ sọ pé kọkẹ ò bá lè jà ó lẹ́ni tó gbójúlé bẹ́ẹ̀ mi ò rí ibi tẹ́nìkan ti ń fi ọlá jẹyọ ah, ah. ẹni tá a gbé gun ẹṣin ilẹ̀ ló ń padà bọ̀ náà. Tosin please stop Tosin stop stop wo nítorí tá ló bá lọ abo máa padà bọ̀ o etí tó bá dé gbà lọ ló máa gbà bọ̀ o please stop. leave me alone rẹmi lẹkùn pick your bag now and leave ọkẹ èlò kan kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe. tálejò bá mọ sàárè àfọ̀jù ó ní láti ní ọwọ́ ara lé nínú tá a bá dẹ̀ sọ fún àlejò irú adìyẹ tá a sì sọ bẹ́ẹ̀ kò ní mọ̀ bóyá dúdú ni tàbí funfun mo mọ̀ pé wọ́n ló ń le tó sì nínú sí mi ìwọ fálànà ò bá rántí ẹ̀ kó tó kọjú mọ́ tẹlómi tó bá tó bẹ́ẹ̀ kó má gbé báàgì mi bá mi nílé. you are a wicked person gbogbo nǹkan tá a ṣe ti lè fi jó gbogbo ẹ ni màá sọ síta gbogbo nǹkan tó ń bò látijọ́ ẹ gbogbo ẹ ni mo máa tú síta. kí ni nǹkan tó ń bò tó tú síta kí ni. kí ni gbogbo bó ṣe fi oògùn yàgbẹ́ sínú oúnjẹ fún àṣì tó fi ń yàgbẹ́ gbogbo ẹ̀ ni mo máa sọ síta ìwọ ìka burúkú wojú ẹ̀ bó ṣe eh, rí. rẹmi ah, lẹkùn so rẹmi lẹkùn ah. ìwọ ló fi oògùn yàgbẹ́ sínú oúnjẹ fúnra ṣì tó fi ń yàgbẹ́ tó tún wà lọ èké sí bẹ́ẹ̀gì ẹ kó máa lọ. bẹ́ẹ̀gì ẹ kó máa lọ. go. ẹ jẹ́ ká lọ ìwọ náà òun bá dé bá gidigidi láti mi tẹ́ mọ kó tí yẹn lò fún ẹ mi ò mọ rárá ẹ jẹ́ ká lọ ọ̀hẹ́ ẹ lè dúró síbẹ̀ gbà ẹ̀. mo ní ẹkún náà fi òògùn sínú oúnjẹ okay let's go. àṣírí o. kí mi lè kó. kó jọ. mo ń lọ ilé àwọn. okay let's go. ọmọ nìyí ọmọ ní dá o ọmọ láṣọ ọmọ nìyí ọmọ nìyí ọmọ ní dá ọmọ nìyí ọmọ nìyí ọmọ lèrè ayé ọmọ nìyí ọmọ nìyí ọmọ ní dá o ọmọ lèrè ọmọ lásẹ̀yìndé tó bá dalẹ̀ o ọmọ nìyí. fàṣẹrí lọ́wọ́ lágbára bẹ́ẹ̀ ni ọmọdé rí o. ilé bó ṣe ń lò lọ́wọ́ náà. akínrọ́mọ́ra lọ́jà bá ṣe é ṣọ́ra lọ́jà ọmọ o ọmọ o ọmọ ni ọmọ lèrè ayé olúwa mú mi ní tèmi ọmọ lèrè ayé olúwa mú fún mi ní tèmi ọmọ o ọmọ o ọmọ ni olúwa mú fún mi ní tèmi o ọmọ ni ọmọ o ọmọ ni ọmọ ni jẹ ọmọ lásẹ̀ yìí tó bá dà lẹ́ ọmọ o. Just go back, just go back, just go back. Go back, I don't have time. You are the one standing for us. her. What do you want to do? ọmọ òṣè alájà ọmọ òṣè alájà láti gbọ́dọ̀ mi. láti ẹ̀ lọ́dẹ̀ dúró pé kí ni. ọyẹ àtọmọ ọmọ lọ́la ẹni. ọmọ ni lọ́jọ́ àṣírí ẹ̀ fẹ́ tú. ọmọ o ọmọ o ọmọ ọmọ ọmọ ni ọmọ o wá kò ríra lọ́jà ọba wá o kò àwọn yóò èyí kílélẹ̀ kílélẹ̀ kílélẹ̀ ẹ dúró jẹ́ káwọn ẹgbẹ́ ah, má ṣe bẹ́ẹ̀ náà. ẹ ti jẹ́ wọ́n ẹgbẹ́ wọn Everybody! Everybody! Concentrayo, concentrayo, concentrayo. kí ni mo fẹ́ sọ báyìí kí ni mo fẹ́ wí báyìí ah, ẹ ẹ bọ́ mo fẹ́ gbà ọmọ náà ọ̀rẹ́ ti sọ fún mi o. ọkọ̀ bá wo àtàlọ́ ti gbé wa kiri àtàlọ́ ti gbé wa kiri. ẹ jẹ́ ká fifty fifty wọn ya. sẹ́ẹ̀bẹ̀ dìde làwọn ọmọ ọmọ ẹ jẹ́ kó lọ kó lọ tọ̀ ó yà ètò wọn ẹ jẹ́ kó lọ tọ̀. Eh, o mi ìrà yóò ṣe o. ó wà nílẹ̀ o kò ń ṣe táyì máa o. mi ìrà fún eighty five minutes lọ o ẹ má lọ kọjá bí tẹ wá yẹn o bẹ́ẹ̀ tí ẹ mọ kí lọ ṣe mọ nínú gbòòyì. tẹ bá lọ ṣe ẹ má place pàtó mo sọ fún yín o. má. wọn lè yọrọ kọ́ mọ kó tí lọ́wọ́ tó fẹ́ sá lọ nínú ọ̀gbìn nínú gbòòyì. wọn tiẹ̀ lè lọ ibi ìgbò níbi ọ̀tí ẹ̀ kò sọ̀rọ̀ igbe ń báyìí ẹ wò last opportunity ta níbí báyìí àti ó ti fún wa láàyè ká lọ tọ̀ àfi káwọn bá máa escape kó ah, ah, ah, mi báyìí. àwọn okun àmọ́ eh, eh, okun bọ̀ ẹja àgbà báyìí ìmọ̀ máa délé ẹja àgbà báyìí. mélòó làwọn ọmọ yẹn náà àwọn ọmọ ẹ wọn pọ̀ Ọlọ́run wàhálà àwọn òdìbò àbí thirteen lọ. ó dà pé pápẹ́ wa dẹ̀ lé ni wàhálà ìtàn máa fi dódò àbálá yìí yẹn gbọ́lá ah, fún yé wọn. ọlọ́run àti gbèdé bẹ́ẹ̀ ọlọ́ngbọ̀n wàhálà owó ti wọlé gan ọlọ́ngbọ̀n wàhálà owó ti wọlé. èlò wa bẹ tẹ ń pariwo. àwọn sẹ́lẹ̀tì mákẹ́tì lásán máa já ogun slab ọlọ́run báyẹn gan ọmọ. Ah. iṣẹ́ kẹ̀ èmi àṣẹ lọ́jọ́ ayẹṣẹ́ lè má tún fi lọ́mọ lọ́wọ́ gan iṣẹ́ lè ẹ mọ mọ ìmọ̀ alẹ́ tó bá gbá bí gate létí ọlọ ah! máa gbá etí ẹ. ọlá o ṣe bàjẹ́ mi èmi tó lọ fọ́ mi ní fífẹ́ ilẹ̀ ọ̀bí yẹn lẹ́gbẹ̀ẹ́ mi. mo ń bá lọ ní. òkè adékèmí sáyẹn lọ wà ọmọ ẹ bóyá wọ́n ṣe náà máa fi tọ́wọ́ àwọn ti yé. bàbá abẹ́gbọ̀n náà sọ èmi full stop mo tẹ̀lé. o gbọ́ngàn o gbọ́ngàn tó lórí kan sọ ni. ọmọ náà ti jápa o. gàṣẹ orí nǹkan tó kọ́ sí mo ní pé káwọn ọmọ ẹ má lọ tọ̀ orí kan lọ tọ̀ o god àwọn boys ọlọ́run ẹ kàn ṣe pípẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ọlọ́run ó sún lẹ́yìn bọ́ọ̀lù sí i o. kí la fẹ́ ṣe ní ìsìn kí la fẹ́ ọ̀gá ẹ̀. ebe lọ ìfọkàn mọ́ ebe lọ ìfọkàn mọ́ ebe lọ ìfọkàn mọ́ ebi pa mí ebe ọ̀rọ̀ èmi bá dé ọdún sọ́jọ́ gbogbo wọn gbogbo ọlọ́wọ́ ló gbóyè ṣé wọn nìkan lè bí pa á. wo bí inú kọ pa àlọ sọ́dọ̀ wọn lọ́hùn kó lọ gbóúnjẹ kó kú dúkọ wàhálà ni wọn gbà kó yè lọ mú kàn nú ẹ. mo yẹ máa padà síbẹ̀ kọ́ kọ́ wá pa mí kò ní oúnjẹ. tí o bá lè tẹ́ lọ́rùn igi nìyẹn kó òpù jẹ ọ̀dẹ̀ oníjẹkújẹ. dúró ṣé kò sẹ́ni tó wa nínú gbogbo wa ni. sẹ bá ń pe mọ́mí. bájú mi ti lò. ẹ sáré pariwo zero eight zero. zero eight zero two three one two nine náà. ẹ̀mí mú padà ní. ya network service. mo ní network. ojú kan tó wà nínú ọ̀sẹ̀. mo ní network. ẹjú ẹjú ẹjú àgbàlagbà ni èèwọ̀. o ti sọ I don't know how to explain this case. o ti máa rí i báwo ni sọ ọba yẹn lọ́dọ̀ àwọn ọmọ àti àwọn ìlú ọkọ̀ tó fẹ́ gbé ìwà wa máa sáré bọ̀ àbí kí wọ́n ti wọ́n gbé wọn mọ̀ náà kí wọ́n ti wọ́n gbé wọn ọ̀gá in fact we just have to find our ways ẹ̀wọ̀n gbogbo àwọn ọ̀dẹ̀ ń fa ìwé wa we don't. ìwọ nìkan wá dé ìwọ nìkan ló dé nínú gbogbo àwọn ọmọ yàrá mọ́tò ṣe márùn-ún mẹ́ta forty students. ẹ ọ̀dà mrs ade ah, mrs ade ibùgbé tẹ̀jọ́ lọ́kọ̀ in fact àwọn mọ́tò ẹ̀fà ìwé ara wọn ní mi lè lọ́kọ̀ ẹ̀rí rẹ̀ i cannot just mi mi ò lè disappoint ah. mi ò lè disappoint ṣàlẹ̀ ò disappoint gbogbo school ìtara pátá ah. torí kò sí kátó wí kátó fún ọ̀sìn àwọn parents wọn ọmọdé kébi kọ́ ọ̀dẹ̀ fà yín má lọ lọ́kọ́ bàbá fà lọ́wọ́ báyìí lẹ́yìn tó ọmọ èrè tó lọ pàmádé orè ẹni gbà ọ̀gá ilé ọ̀rọ̀ wo ni wọ́n ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ wo ló sọ ọ̀rọ̀ jẹ́ ló sọ náà wọ́n ní kí wọ́n kọ́ sọ fún yín ní kíni. wọ́n akọ́kọ́ sọ fún mi òkò kọ́ gba police station lọ kó lọ lọ wọ́n tilẹ̀ kó fi akọ̀ sí kọ́ láì mọ́sẹ̀ tírì. ọ̀gá ló sọ yìí ọ̀gá ló ṣe yìí. ọ̀gá apárò mọ́ kọ́ ọ̀dùn ìmọ̀lẹ̀ká láàrin ìmọ̀ àti ìrọ̀ àyìn àti ìlàwọ̀ àbí. bolokọ́ ọmọ yẹn sí. ọ̀gá mi kún ọ lọ bí kọ̀ọ̀kan wọn ajáàgì wa wọn wọn ajáàgì wọn mọbi lọ́wọ́ lọ́nà ni. máa rí kò sí wàhálà ó tí ìwọ tí mo ti kò yẹ orí orí máa rí máa wọ orí ṣáàdù sálẹ̀ ah. pápá àsìkò ẹjọ́ òkú lè jáde níbi táwọn pẹrẹsì àwọn ọmọ ẹ ti ń dé kọ máa mú ẹ wàá máa díẹ̀ díẹ̀. ọjà ọjà àpàdé ọjà àti kọfẹ bí studio. Ah. Ah. ọgbẹ́. àdíjá àdíjá èwo ni gbèwèrè tó ti ẹ̀ e ń ké gan látàárọ̀ báyìí ó jẹ́ káwa tó kù sùn lọ́gọ̀jọ́ òru yìí. Ah. wà á jẹ́ ó sunkún. ọ̀rọ̀ òṣì ló sọ yẹn ó ṣe máa ní kí n jẹ́ kó sunkún wóró da ẹ̀ báyìí ta wà ọ̀dẹ̀ ni ẹ ọ̀dẹ̀ òun ni ẹ ẹni tó máa ṣe ọ̀dẹ̀ ni ẹ ni òun ní kí n máa fílẹ̀ lu táàmù yìí báyìí kó máa lóun pa òun tún kóòsì kan. ìgbà náà wàá kọ ìgbà tí wàá sọ bẹ́ẹ̀ wàá kọ o make sense na o kílẹ̀ o ọpọlọ wa kò mú ọpọlọ kò mú wàrà. wọ́n ọ̀gbẹ́ kúrò tó aláṣọ bá mi sọ sí. kò yẹ tù. wọ́n ìwọ ọ̀bọ̀ ẹ̀ wọ ọ̀bọ̀ ẹ̀ mo ti máa kojú ládẹ́ kò wá ọ̀hún ló pa torí kúrò ò pé. lórí kíta sọ. kúrò ò adaka ẹ̀yin guys mo kò tẹ́ ṣe náà. ẹ̀yin guys kí ló ń ṣe yín tẹ̀ ń pariwo báyìí náà ẹ mú bí tá a wà yìí náà ẹ ní láti máa pariwo báyìí ẹ ewu lárú wo tẹ́ ń pa ẹ̀gàn ẹ̀ fi òun jalè sí ọ tún pariwo lé yóò lórí. wà á má máa pè mí lóko nu o mi ò láìka amúdí máa ń sọ fún ẹ. ẹ sọfẹ́ nù mí ni. kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe wá kí ló ṣẹlẹ̀ wá kí ni kó tó fẹ́ ṣe wá fún mi. sẹ́yìn àlọ́ kí ló ṣẹlẹ̀ wá kí ló fẹ́ ṣe wá. ẹ má lọ sí i.

dáadáa. ọkẹ irú ìjókòó rárá rárá olùwájókòó sí ha ìwọ wọṣọ èmi kó sínú omi òtútù mú èmi yíbàá ṣé òun mọ̀kọ́ tí ẹ kó ṣe jù ẹ bó ṣe rán fún mi jáde òtútù mú mi. èmi lẹkùn yóò mọ má bínú. ọkẹ kí ló ṣẹlẹ̀. jẹ fúlẹ̀ mi lẹkùn láti. fún kí ni. tútù mú náà òun sẹ́wọ̀n kò ṣe. ẹgbà tó tutù wọn mú ni ṣé kí wọn wá bọ́ṣọ. Samuel kí ni tiẹ̀ ṣé kó wá ní ìwò ní báwo ló ṣe máa bọ́ṣẹ̀ fún Rẹ̀mí lẹ́kún nù. orí Samuel. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo sọ̀rọ̀ ṣọ́ọ̀dì ẹni àní àbúrò gan ni. ẹ kí ni problem tiẹ̀ pẹ̀lú tèmi náà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo sọ̀rọ̀ jàre besides òun sì wọṣọ náà ṣe òun wá lè ṣe wẹ̀ fún ẹ. o jẹ́ n bọ́ fún o lè bọ́ mọ́mí ẹ̀ ló rà fún mi. o lè bọ́ tó ìyẹn ìgbà tí mọ́mí ẹ̀ wá rà fún ẹ kọ kí ló kí ló wá ṣẹlẹ̀. o jẹ́ n bọ́ máa lọ máa lọ jọ o lè bọ́ sọ̀gbọ́n. wọ́n lè fi sẹ́yìn o ti ìgbà tó tutù àmú ẹ̀ fún. àjọ ti ẹ lé. <laughs> ó yá máa ṣàlàyé máa ṣàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ òpònú tó wà lẹ́nu ẹ ọ̀rọ̀ tí ò lọ́pọlọ lórí because mi mọ bó o ṣe jẹ́ principal lórí àwọn teachers even gan bó ṣe ń pọ́ṣẹ́ bó ṣe ń rọ̀nù school kan kò yé mi fún ẹ bá mi wá ọmọ mi tí ò bá bá mi wá àwọn ọmọ mi tí ò bá bá mi wá àwọn ọmọ mi màá make sure wípé wọ́n ti school yẹn pa màá kọ́kọ́ lọ kó àwọn àmì wá wọ́n kọ́kọ́ wá da gbogbo school yẹn rú mọ́ ẹ lórí náà even gan iṣẹ́ tí wọ́n á bọ́ lọ́wọ́ ẹ nígbà tí iṣẹ́ bá bọ́ lọ́wọ́ ẹ màá tún wá jẹ́ kó mọ̀ wípé obìnrin àtẹ̀yìntọ̀ ni mí màá jẹ́ kó mọ̀ kó yí ẹ dájúdájú wípé ẹran tí wọ́n fà báyìí tí wọ́n fà tí wọ́n fà fàfàfà tí kò já òun ni wọ́n ń pè ní nọ́mọ̀ kí ló ń sọ. wọ́n jẹ́ kó lórí fóònù fún mi jàre wọ ọ̀dẹ̀ òpó ní onífura dáradára yìí. ó pè mí ó pè mí pẹ̀lẹ́ ó pè mí kí ló fẹ́ lò fún mi. Kau lawa. Kau bodoh apa lu? Meme pendek. Meme pendek. lagi. Meme pendek. Meme pendek. Meme pendek. Meme ẹdúró ẹtì ìjọ <laughs> ọpẹ́ mi pẹ̀lẹ́ ọpẹ́ mi pẹ̀lẹ́ ọdẹ ah. ṣayọ ọpẹ́ mi gbaṣọ lójú ẹ ní. ọ̀gá ọ̀gbẹ́ yẹn mi ikú yóò dà o. mi okay is it true you are God? ṣe pọ́sọ̀ tala ní ọ̀gá tó pẹ́ mi mọ́. ọ̀gá ti lọ.

sile beye. Yo ma po ma Okay. Mo mọ̀ pé bí a ti mo mọ̀ pé bí a ti Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Mr. Aparo ikọ̀ kan náà ló ṣe ń sọ àwọn èèyàn mi ṣiṣẹ́ gan a ti mú àwọn méjì kan but a ti ń fi ọ̀rọ̀ jomitoro pẹ̀lú wọn but wọn ò tí fún wa ní good answer mọ ó dá mi lójú pé ọ̀rọ̀ yẹn máa níyànjú. àmísà ah, àmísà ṣe rí kinní yẹn tí n bá sọ pé kò sùn mí rọ́ọ̀dù mọ́ pa ojoojúmọ́ làwọn òbí àwọn ọmọ yẹn wá ń pariwo tí wọ́n aráàz wa uh, adẹ̀rẹ́ pé kò ṣe jọ wọn náà ó pẹ̀lú kan tèmi gan ṣe máa ń wá um, ṣe wá rí lórí Mr. Aparo yẹn mi ì mọ help ṣe fún mi torí àwọn ẹbí ẹ náà tún wá ń bá mi pápá ìyàwó ẹ torí lásà tí mo yọjú sí yẹn uh, conditions mo bá mi really like ẹ wọn wẹ́pù lè lè ṣe fún wa tí a lè fi gba bílẹ̀ so èmi á dúró fún tí ó bá ní àwọn kan tẹ fẹ́ bí èmi á producer ẹ eh, kò sí problem lórí ẹ but a lè ṣiyẹn bíbá iṣá tá a bá jẹ ọ́fíìsì wa. ẹ no problem èmi náà máa tẹ̀lé yín lọ. that second woman mrs eh, ah, ah, alpha bada woman. nítorí ẹ̀ gbọ́dọ̀ mo ṣe pè yín sá ìmọ̀lẹ́dẹ̀ tó dé ni mo pè yín kẹ́ máa bọ̀ kódà mo ti ní kó máa bọ̀ so ó gbọ́dọ̀ débi o ti fẹ́ débi wa so immediately mo ní wọ́n máa tún wọ bílíọ̀nù sìn so èmi gbogbo àná àjọ máa lọ sọ́hùn àwọn náà kọ statement bí gbogbo ẹ̀ ṣe rí ẹgbẹ́ ẹ̀ tún lè rí àwọn kankan àwọn tó lè help wa náà ni so àwọn náà have your seat ọ̀gá ọlọ́pàá tó wà ń charge case yẹn ni ẹ má jẹyà torí tọ́rọ̀ bá ti dé báyìí náà ká wá solution sí ibi tó bá dẹ̀ fèsì náà àfi ká wo gbogbo ẹ̀ náà tónítóní ó pẹ̀lú nǹkan tí èmi gan ṣe lọ lift ẹ̀ kí n lọ àfi ká dúró kí gbogbo ẹ̀ níyanjú àbí tiẹ̀ ti ń já bàtà rẹ̀ yìí náà tá a lè padà rí yín báyìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so nǹkan tẹ́ kan máa ṣe fún hansi ni pé ẹ tẹ̀lé mi àti ọ̀gá ọlọ́pàá lọ sí station ẹ kọ statement gbogbo bí gbogbo ẹ bá ṣe jẹ́ bó bá ṣe rí ẹ kọ síbẹ̀ so kò ní sí wàhálà èmi náà dẹ̀ ti ń bá wọn Mr. Aparo sọ̀rọ̀ pé bóyá atẹ́yìnkọ́ bá débẹ̀ kò ní ní pé wọ́n ṣe ń detain àbí nkankan wọn àgbà bail everybody tí wọ́n bá ní ìdàtí bèrè nkankan lọ́wọ́ ẹ̀yin méjèèjì kọ́ máa bá mi àmà produce yín fún wọn ìyẹn náà ni àìsàn tẹ fi wọlé yẹn. ẹ ọ̀gá sá ẹ jọ sọ wípé ọ̀rọ̀ àwọn ọlọ́pàá wa yìí ṣé kìí ṣe pé tí wọ́n bá mú wa dé kíní wọn lọ́lọ́ máa detain mi sí ìbẹ́sà. ẹ má bẹ̀rù tó ti nǹkan tí àkànní pẹ̀lú ìsìn ni pé kẹ́ ẹ tẹ̀lé wa lọ sí ọ́fíìsì right kẹ́ ẹ statement bí ọ̀rọ̀ yín ṣe ṣẹlẹ̀. ọ̀rẹ́ náà ló fi dáre àwọn sọ̀rọ̀ ọmọ níbi ilé wọlé ọlọ́rẹ́ tó fẹ́ ẹ̀sìkọ́ṣọ́ ọjọ́ mélòó ó ní ìṣe èmi ìṣẹ̀lẹ̀ ọ̀gbìn ìṣẹ̀lẹ̀ ọ̀gbìn èmi fúnra mi máa tẹ̀lé kò sí ṣé ìlú ariwo nǹkan tí mo ń mi lójoojúmọ́ kódà ẹnu ọ̀nà lèmi náà máa wà bẹ́ẹ̀ ni wọ́n ṣe mí sọ pé ń wá lójoojúmọ́ kán rí pé kò ṣe pé bẹ́ẹ̀ wọ́n fọwọ́ wọn ṣe kankan bó ìṣẹ̀lẹ̀ ní bóyá ká bá jọlọ wọn ẹtì ẹ̀tún lè bá mi sọ̀rọ̀ tútù pé à ẹ̀yin òun ẹ̀yin náà ṣiṣẹ́ tàwọn àti lórí ẹ̀ ní sọ ọmọ làmá sọ̀rọ̀ ẹ̀ yìí ọmọ lọ excursion for jọ́nà lójú ọ̀sẹ̀ kan ọmọ mọ ọ̀rọ̀ ní kò tó ọ̀rọ̀ ọ̀gá ọ̀gá fún ara rẹ̀ ṣojú sí ọmọ ní mo sọ èèlè ló máa mọ. ọ̀gá ọ̀gá ẹ̀rọ sọ ẹ̀kú jọ́ mẹ́ta àwa nìyẹn sà. ọ̀gá ọlọ́pàá tó wà ń ta kéèsì náà láti. ẹ wo kò tí ẹ̀kọ́ mi pẹ̀lú ọ̀gá ọlọ́pàá. ọmọ mi ń kọ́ ọlọ́run á fún ẹjọ́ torí ọlọ́run ọmọ tó yẹ pé bó ṣe ń jẹun ń jẹun gan ọjọ́ méjì lẹ́pẹ̀ fún ọdún díẹ̀ sọ̀kẹ́ báwo lọ́mọ mi ṣe fẹ́ rí ná. ọ̀rọ̀ ẹgbẹ́ tí ẹ bá mi sọ ọ̀rọ̀ màdámù kọ̀lẹ́ àti kẹ́ ẹ bá mi wọ́n mọ mi rí torí mi mọ báyẹn fẹ́ rí lọ́dún díẹ̀ ọ̀sẹ̀ kan ẹjọ́ bó ṣe rí ìyẹn èmi ni mo mọ mi ò ràṣídìí o bó ṣe rí kékeré ẹ̀mọ́ ohun tó ń jẹ ní ìsìn fọ́sẹ̀ kan kí ló fẹ́ máa jẹ báwo lóye fẹ́ rí. àfi ká ẹ wo ọlọ́mọ àgbọ̀ tí kò lè ṣe lẹ́yìn náà bímọ ẹ mọ bọ́ọ̀lù ọmọ ṣe rí ẹ dẹ̀ mọ bí ọmọ ṣe ṣe kókó sí ẹjọ torí Ọlọ́run ẹsikọtọ ọjọ́ méjọ ti lọ bí ọ̀sẹ̀ kan táwọn lè gba owó ẹ májá abiyamọ ni yín o torí Ọlọ́run ẹjọ́ tó bá ṣe é sọ lórí ọ̀rọ̀ tá a sọ yìí kọ́lọ́ mọ́ lọ ìsọ̀ṣọ́ ọjọ́ méjì kó máa tó bí ọ̀sẹ̀ kan. àti ìyá ọmọ yìí máa ń bí ẹ máa ń bọ̀. ó ní bá a ṣe lè gbà sí fún ara wa. ẹni ọmọ yìí ọmọ tó pè é lọ́jọ́ méjì kó mọ bó ṣe jẹun. kátó wọ́n pè ní ọmọ ọ̀sẹ̀ kan bó ṣe ẹ̀yìn a máa jẹ kò kú bọ́ọ̀lù ọ̀rọ̀ àárọ̀ ọjọ́ yẹn ẹ rí pé mi ni mo pẹ́ dé bàbá ń bàbá yọ kúrò nílé mi kò lówó fún mi ìyá rò pé àwùjọ bọ̀ tọ̀tọ̀ mi lára àwọn ẹgbẹ́ tó kù ìyá lówó yá fún mi pé kó lè bẹ̀gbẹ́ pé. ibi tó lè dé gan-an ó yẹ kí n dúró jẹun lọ́jọ́ yẹn ìyá òkè àkó lè dúró lórí fún mi wáyé pé èmi mo pẹ́ dé láàrin gbogbo yín tí mo tún bẹ̀ tí mi ta àparò yẹn tí mi ẹgbọ́n gbàgbé láti gbọ́n láì mọ̀ pé wọ́n àjẹyà ń bí mi tó yẹ kí n fi kọ́ mi lọ́gbọ́n fi bínú kúrò. mo rò pé àhá kí n débẹ̀ kí n náà bẹ́gbẹ́ pé kí n bọ́ gbà mú òun lè sìn oúnjẹ tó dẹ̀ náà máa fún wa lẹ́sìkò sọ́ọ̀lù jẹ́ kí n tẹ̀lé yín tó mọ̀ pé àwọn àjọ oríṣiríṣi oúnjẹ jẹ́ kí n lè tẹ̀lé yín wọ́n má fi àjìyàn ni ìjọ̀nà méjì ló wá ń jẹ ń báyìí èyí oúnjẹ wà nínú kúlà nínú báàgì bẹ́ẹ̀ àwọn ti bí ti gbé lọ mo dẹ̀ mọ̀ pé tó gánà tó lejú koko yẹn ló máa jẹ oúnjẹ mi òun ló máa jẹ èmi rè ń bí ṣe bí ń pa mí ẹ̀pà tára gbogbo ẹ̀ ti tán sí ọ̀kan mọ́ rasheed rasheed tí n bá sọ nǹkan fún gbogbo yín ẹ nígbà mi gbọ́ tí n bá sọ pé nítorí ọ̀kẹ́ ló gbé mi débi ìbàyẹn kọ́ ọ̀rẹ́ ni mo fẹ́ ṣe mo ṣe ní kí n tẹ̀lé wá sí excursion yìí ọ̀kẹ́ dànsìn ọ̀kẹ́ ti kú. náà bá jẹ ìbàjẹ́ fún òun bíbá yẹn náà ṣé ọ̀kẹ́ tí mò ń jíwò ń gbàdá wà ní sukù ṣé mo tún lè jíwò mọ́ báyìí. ọ̀rọ̀ yẹn ló dùn ẹ̀ kẹ́ ẹ máa wo. ní àárọ̀ ọjọ́ yẹn níṣe ni mo nílò láti kiri lọ kí n tó lè mú five hundred naira mi wá nígbà tó di àárọ̀ kùtùkùtù ọjọ́ yẹn níṣe ni mọ́mì mi jí mi pẹ́kípẹ́kí bá pé kí n dìde ńlẹ̀ tí mo bá ní excursion lọ kí n kiri lọ ìgbà tí mo kiri lọ ni mo tó lè mú five hundred naira yẹn wá ká ní mo ti mọ̀ ni five hundred naira yẹn màá ti mú lọ ní break time màá ti lọ fi jẹjẹkújẹ màá ti gbádùn ara mi àṣé wípé orú tó bá máa jẹ kó ni tó bá dé apẹ̀rin twenty ó máa farabalẹ̀ yọ lẹ́yìn ọkọ̀ ọ̀kan kí ìkó yẹn kú lè wò orí ẹ̀ ah! ó máa ṣe ìdájẹ́ ní o. tí gbogbo yín tiẹ̀ sì dá èmi tó jẹ́ wípé èmi nìkan ṣoṣo ni mọ́mì mi bí ń kọ́ ojú kan ẹ̀pà ojú kan èrè kódà èmi àti ọ̀kẹ́ta tún jọ wá síbí àtúrí mọ́ àbí ọ̀kẹ́dà ohun tó tètè wá dùn mí jù nínú gbogbo ẹ̀ ni pé nínú gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ní skul báyìí mọ́mì mi á máa sọ wípé ọmọ àwọn ìní o Rẹ̀mílẹ́kún ni o òun ni kó jẹ́ the first person ẹni àkọ́kọ́ tó máa kọ́kọ́ ṣe ṣé ẹ̀dá wọn pé èmi mo kọ́kọ́ sanwó nínú gbogbo ẹ̀yin guys mọ́mì mi ló fà á o tó bá jẹ́ pé mi ò bá sanwó ni mi ò ní sí nínú igbó ìkí máa jìyà báyìí. tí gbogbo yín tiẹ̀ ṣì dà ipò wo ni mo mọ̀ tí girama mi máa wà báyìí bóyá wọ́n pokùn so ni àbí wọ́n ti gbóògùn jẹ ah, kí gbogbo agán tiẹ̀ kú gan. ẹ̀yin guys ẹ̀yin ò tẹ òbí mi gan ṣe ń wò látàárọ̀ tẹ bá rántí pé lọ́jọ́ tá à ń bọ̀ ṣe ń pé kò ṣe school bus wa ló gbé wa wá ó lọ hire another bus tó fi gbé wa wá ni ìyẹn number one number two tẹ Mr. Paro àti Mrs. Aderibi gbé àwọn tíjà wa tó ń kó wa bọ̀ ṣe wọn pé tó bá fẹ́ ṣiṣẹ́ ẹbí wọn yẹn ẹ̀yìn pé ó yẹ kí àti àwa student ó yẹ kó ṣe kí ni kó mú but ó fi àwọn tíjà wa lẹ̀ ọ́n gbé wa wá bọ̀ kọ́tẹ́mi wá ń suspect ní pé bóyá Mr. Aparo àti Mrs. Adéríbigbé bí wọ́n plan work wọn ni nǹkan tó lè ṣẹlẹ̀ ni ẹ̀ orí ẹ pé jàre ah, ẹ má jẹ bẹ́ẹ̀. kí ló dé tó fi eh, mú àwa student nìkan tó ń pọ àwọn teacher wa ọjọ́ wọn lọ ah, nǹkan tẹ́mi rò nìyẹn o gbogbo nǹkan tẹ́yìn sọ ń sìn kò tiẹ̀ bẹ́ẹ̀ mi mú. Ah. ọmọ ọ̀pá ọmọ ọ̀pá ìwé ìwé ìwé win! We win! We win! We win! We win! sọ àwọn ajínigbé ló jí wa gbé tàbí fọ́nká sínú igbó yìí ẹ wo àwọn kan ti kùnú wa wọ́n fẹ́ jọ ẹ̀ràn wá ẹ wo a lè bá yín gbálẹ̀ a lè bá yín ṣe nǹkan tẹ́ bá fẹ́ kò sí nǹkan tá a lè bá yín tá a lè bá yín ṣe bàbá ẹ kẹtẹ lè fọnà wọn wá láti jáde nì ẹ jọ ẹ̀ràn wá lọ́wọ́ ẹ jọ ẹ jọ ẹ̀ràn wá lọ́wọ́. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay yé mo kú mo kú o mo kú bàbá láyé yé yé. nípa àlàyé tí mo ṣe fún yín tó gbé mi dénú gbóyè kó tó di pé yọ mí nu ibi tí mo jábọ́ sí àwọn èèyàn mi tó kù lélẹ̀ bàbá àwọn táàjọ wá sínú gbó lélẹ̀ bàbá ẹ jẹ́ káwọn náà fara pamọ́ síbí báyìí. Toma que querer mi ò rò mọ́hún tó ń ṣẹlẹ̀ sí báwo mo ṣe mọ kọ̀ndíṣọ̀n tó wà gan báyìí. jẹ́ ká kọ́kọ́ wọ́ọ̀rì nípa bá ṣe ọmọ òun mi kò tó lè ṣe ṣe nílé ló wà tá a bá tó lè jẹ́ ká kọ́kọ́ wọ́ọ̀

báyìí wà tẹ́ ìpàdé kulẹ̀ bàbá mi. ṣé àwọn olùgbẹ́lẹ̀ ti ṣù ni. oṣù oṣù tẹ̀lé. ẹ̀sà ẹ̀sà ń pariwo ẹlẹ́yà. ilẹ̀ ń pè ládàá yìí lọ mi ti jẹ ọwọ́ ẹ mú ní màá mú àwọn ọmọ kú ní ìsìn bàbá. mo ló gbogbo mu. bàbá yẹn mú mi náà. ọ̀rẹ́ mi onígbòdà ìwọ lọ lógo ìwọ lọ lógo ìwọ lọ. ọ̀gẹ̀dẹ̀ lè kú. bẹ́ẹ̀ lè tọ́jú ẹ̀ mọ̀. lógo ni. ọ̀gẹ̀dẹ̀ lógo. ilẹ̀ bá ń pọ̀ yìí. àgbà àti dé àkọ́ni dé yàrá mi èlé ká mi èlé. jimmy àmọ́ àjù tiribọ̀ ni ìka mẹ́fà ló lọ yìí. mo rú. bàbá ilẹ̀ bá ń gbàtọ̀ mi dànù. àjọ lọ́wọ́ mi mo sọ ẹ̀rọ tẹ̀dù. mo rú. tí ìbọn ká fún. ojú jẹ́ jìbẹ́ ní padà. ọdún mi. ojú ẹ̀ jìbẹ́ ní padà. Ah. Ah, alábí ìlú ọ̀sán lónìí aláwọ̀ ewé ni mò ń wò yàrá ewé kọ́lé. Ah, àwọn ewé kọ́lé yìí lóòótọ́ ààrẹ ewé ni bàbá a dúpẹ́ gidigidi lọ́wọ́ yín fún gbogbo ìrànlọ́wọ́ èyí tẹ́ ti ṣe fún wa ẹ ṣé. mo nílò pé ìdúpẹ́ lọ́wọ́ mi gbogbo ohun tí mo bá yín sọ ní kí ẹ má gbàgbé. ẹ ò gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ lẹ ò gbọ́dọ̀ mu lójú ọ̀nà tẹ́ ń lọ yìí nítorí a kì í jẹ lójú àwọn ẹbọra tí ń bẹ lójú ọ̀nà yìí ẹ sì má gbàgbé ọ̀nà náà jìn bẹ́ẹ̀ bá wá délé gbogbo ohunkóhun táwọn òbí bá ń bá yín sọ ní kẹ́ ẹ má gbàgbé o nítorí òbí ẹni ní ọ̀run ẹni. bóyá ẹ tètè wá máa lọ ilẹ̀ tó sùn. bàbá okun la fi ń gbé jìtá o bẹ́ẹ̀mi ṣe wà ebi tí ń pa mí èyí máa jẹun lọ́nà o. ọmọ mi. bàbá. ìgbọràn sọ̀jẹ̀ boríru ìfetísílẹ̀ sì sọ̀jọ̀ ráàgbò lọ ṣébí nítorí ara rẹ náà ni jọ̀ọ́ mú bọ̀ ọ́ ni á jẹ nǹkan kan. ẹ ti kó bàbá ẹ sì ra kéde tètè máa lọ kílẹ̀ tó ẹ kílé o ẹ kílé o ẹ káwọn òbí yín o o ọ̀kẹ́ rọra o bẹ́ẹ̀ báyìí débẹ̀ ẹ yà sápọ̀ ọ̀tún yín ó dàbọ̀ ẹ ṣé bàbá. ẹ o àkókò mọ ohun tí bàbá rí tán ní ká máa jẹ ká máa mú lọ́nà wọ́n dẹ̀ lọ́nà òjì òun láàrin mi o gbẹ̀ngbẹ̀ mi o. èmi fẹ́ mú mi o. ẹ̀yin lẹ́gọ̀ọ́ bàbá ní ká máa jẹ ká máa mú lájọ́ tá a ti rìn inú gbé ṣé mi ò jẹ ṣé mi ò mú ṣé nǹkan kan ṣe mí ẹni tó bá kúkú mi kò ní kúkú náà ẹ tó lè máa kú sọ́nà ni kò ní ilé kó tó kú. Rasheed àbí kí ló ń pè é ó dẹ̀ pé wọ́n tẹ̀lé wa ti lé ni o àbí ṣé ọ̀rọ̀ mi wà nínú oúnjẹ tó ń jẹ kiri iná ni wọ́n sọ fún mi pé omi pọ́pọ́ yẹn dání nígbàdá ń bọ̀ lẹ́kọ̀ọ́ yẹn. èyí mú dání. ó dẹ̀ pé o ní problem ẹ kì í bá òbó ìsọ̀rọ̀ ẹ bá òbó ìsọ̀rọ̀ o. ó kúnlú báyìí la fi ń gbé jìtá ah. ìrìn àjò táà ń rìn ìrìn àjò ọlọ́jọ́ gbọ́rọ̀ ni mi ò dẹ̀ lè rìn láì jẹ kankan sínú. Rashid ah, orí ẹni ìwòrò ló tọkọ sí nǹkan náà ah, tí máa làwọn ọmọ elétí. mímí lẹ́jọ́. ṣé òun gbọ́n gbé ká máa jẹun yìí ẹ bá wọn bọ èso ọ̀rọ̀. gbogbo iṣẹ́ àmọ̀nà lé ẹ bá mi lé èyí máa jẹ́ kí lè lókun àti rìnrìn. ṣeun filẹ filẹ filẹ jọjọ. ẹni máa kú sílé ah. kò lè kú sọ́nà. ohun tó bá ti borí ara rẹ. ẹ tó lè máa kú kú mọ́tò kò lè kú kú omi ẹ mọ̀nà lé ẹ rìn bà mí lé kí máa jẹun láyé tí mo wá. 말고 다시 내가 말할게 내가 말할게 에 빠민네? kọ́ mi nínú ìgbà bá kọ́ fún la yéé ìgbà ìyá bá kọ́ fún mi la bá kọ́ fún mi la yéé ala kọ́ kọ́ fún la n'an tẹ fún mi n'an tẹ fún mi mi bọ yéé yéé bá kọ́ fún mi la yéé kíyèsí pé láti ìgbà tí mo ti wà lọ́dọ̀ yín gbogbo nǹkan tó wà ládùúgbò yìí báyìí ẹ jẹ́ ká ká wọn ẹ jẹ́ ká fọwọ́ kàn a máa ń rìn jìnnà lórí pa ká wọn tábẹ́ jẹ kò yé mi bàbá kí ló dé tá a fi lè ká wọn eléyìí. ó káre ó kú làákàyè ṣé bíbí ò bá nídìí ìran obìnrin kan kì í jẹ́ fún mọ́lú sórí ibi tá a wà yìí iwin àti ọ̀wọ́n ẹranko búburú níbẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ kẹ̀rẹ́ a gbọ́dọ̀ jẹ lójú wọn bẹ́ẹ̀ la sì gbọ́dọ̀ mu torí bá a bá ilé jẹ lójú wọn ikú ni o bá a bá sì mu pẹ̀lú ọ̀ràn ni ìdí nìyí tá a fi ń rìn jìnnà lọ sí abàlọ́ ká tó lè jẹ tàbí ká tó lè mu àmọ́ àṣírí kan ń bẹ ń bẹ tó oríire ti ń bẹ lọ́ọ̀kan. ẹlẹ́hùn bàbá. bẹ́ẹ̀ ni òun lẹ́ẹ̀jà bàbá ilé rẹ́nikẹ́ni tó ṣàdéédé jẹ tàbí tó mu kò wá gbọ́dọ̀ kọjá àṣẹjú mẹ́wàá ẹ ilé ewé òun já ewé òun pẹ̀lú méje péré lẹ́ẹ̀jà tẹ́ fi sẹ́ni náà lẹ́nu bẹ́ẹ̀ bá ilé fi sí péré logoro díì kò sí mo rántí ọkàn bàbá sálàyé ń pa ewé kan fún mi tá a bá tètè wo ewé yẹn ó máa kú ọ láàrin ìṣẹ́jú mẹ́wàá díẹ̀ ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́wàá ẹ̀yìn pa ẹ̀yìn ìṣẹ́jú mẹ́wàá dúró ìwọ jà lọ kó tẹ̀lé mi wọ́n tẹ̀lé mi. ìṣẹ́jú mẹ́wàá. ọ̀kẹ́ wele ọ̀kẹ́ wele wele wele wele ilé nǹkan. oṣù mu ah. ah, ilé ló máa jẹ èmi ilé ló máa jẹ. kò sí ní ẹ̀jẹ̀ ká lọ ẹ̀jẹ̀ bá bọ̀ bọ̀ lẹ́ka wà lọ sí báyìí. ilé nǹkan máa bọ̀ máa bọ̀ òun kọ́ òun kọ́. <laughs> Ah, Rachid. Rachid. Rachid. Rachid. Oh, Adé. Rachid. Rachid. Rachid. Rachid. Rachid. Rachid. Tawanun. Adé. Adé. Rachid. Tawanun. Rachid. Rachid. Rachid. Rachid. Rachid. Rachid. Rachid. Rachid. Agite Agite ìrìn ayé olúwa mú mi ṣe mi. nǹkan tẹ́mi kan máa sọ fún ẹ ti pé ó yóò máa lọ ní mọ́tò wa kó káàṣì wà nínú àbò máa ṣe transfer fẹ́ẹ̀lì ní two hundred and fifty thousand péré. má lè jẹ́ kó ọmọkùnrin bọ́ síta má lè má jẹ́ ìṣìwà wu. gbogbo àwọn pòrérò tí mo fi ilẹ̀ síbi níbo ló wà àwọn mùsùlùmí àwọn tó ń jíjà ọkùnrin níbo ló kó wọn sí. ọ̀la. ti já ilẹ̀kùn ìfẹ́ ọkàn mi nítorí ti. I love you too darling. Oró tó wà nínú ọlá ó ju tejò lọ. Ejò ìbá àjáwọ́ ni wọ́n máa fi tó máa fi ṣe rẹ̀ pa ni wọ́n máa tá rẹ̀ pa ni. O mọ̀ bóyá ọmọ tó máa bí yìí, orí ẹ̀ máa pòwó. Ọ̀dẹ̀! Ọ̀dẹ̀ náà wà tọ́ni. Ṣé tí wọ́n bá tọ̀ mí? Ṣó yẹ kí n tọ́ra mi? látọ̀dún tí mo ti sọ fún ẹ tí ó ní oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹta oṣù kẹta oṣù kẹta tó yọ̀ dábì lọ ẹni lẹ́sẹ̀ máa ń gbá gbogbo ẹ̀rú bí onígbà ni. tí mi ò bá dá gbogbo èèyàn mọ̀ láyé yìí kó ń ṣe ti àbí wa bí adéṣẹ́wà wà ní òkùnkùn máa dá mọ̀ pé òun. tó ti ní gbogbo nǹkan tó ń ṣe ilé ayé yìí èyí ló ẹ̀ṣẹ̀ ṣe tó in fact ìwọ lọ́lọ́run wọn sí mi.